الحمد لله أمر باتباع سنة نبيه صلى الله عليه وسلم ورتب على ذلك الأجر يقول سبحانه لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر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 باتباع سنته صلى الله عليه وسلم وترك البدع لما في ذلك من الأجر والثمرات الله سبحانه وتعالى وقوالاته بك دليل على النبي صلى الله عليه وسلم لبعض الدلائل عن وعن جزاء ìgbẹ́ sọ́dà Nabi sallallahu alayhi wa sallam kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àkídà àti ọ̀fẹ́ ìmáàn kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìbádà kò náà ní ìjọsìn kò tún ní í ṣe pẹ̀lú ìbágbépọ̀ àti ìwà àti ìlànà tẹ́yọ̀ máa lò àti ẹ̀kọ́. ọlọ́run bá sọ̀hánà kò tààrà ní sọ́tìlì àìsàn láyà ọ̀fẹ́ lé ní olú ọlọ́run ní laqad kana lakum fi rasulillahi uswatun hasanah àwòkọ́ sì tọ́ dá fi wà fún yín lára òjijì ọlọ́run sallallahu alayhi wa sallam ọ̀gá ni tí ó mú àwòkọ́ sí yìí bí kò bá ti pẹ́ ní tí ó rẹ̀ kí ọlọ́run ọba àtọ́jọ́ kẹ́yìn lọ́fẹ́ gba ẹ̀sìn àlùjànnà àti gbogbo dáadáa ti ń bẹ ní ìjọba ìdàlùkọ̀yà wọ̀ fẹ́ sọ́wọ́ afáńdẹ́bí nísẹ̀lẹ̀ wọ́n dẹ́ka lọ́wọ́ fẹ́kẹ́ sí ọ̀rọ̀ tó sì wà rántí ọlọ́wọ́ ọba lọ́pọ̀lọpọ̀ òyìnbá dọ́là ẹ̀yọ́ tó sì ọlọ́wọ́ ọba nígbà tó wà wá irú báyìí àjọ tó súnà débi dọ́wọ́ wa pàpà jùlọ èyí tá a máa mọ̀ dájú ẹ̀ ṣùgbọ́n àwọn èèyàn máa ṣe káwa má sì jù lórí pé sẹ́mi ní wàá ṣe nígbà táwọn èèyàn ṣe ṣé wọn ò ní pèmí lálásìkò báyìí òjíṣẹ́ ọlọ́run sọlọ́lọ́ọ́ wọ́n mọ̀ ní àhẹ́yà súnnẹ́ta mí súnnẹ́tì ẹni yóò tọ́ba jí súnnẹ́ kan ìlànà kan dún lànà mi ànẹ́bí sallallahu alayhi wa sallam fàámìlà bí hànà látàrí kó ṣe súnnẹ́ yẹn àwọn èèyàn náà bá bẹ̀rẹ̀ sí ní ṣe káàdà lọ́wọ́ mithlu ajri man amila biha irú ládá ti bẹ́fẹ́ ni tó lo súnnẹ́ máa jẹ́ tẹ́niyàn láàyè ń kó kọ́dà láàdá yẹn kò ní dí táwọn ènìyàn kù èyí pé lómi ọmọ àgbà yìí fẹ́ ẹ́ wọ́n yà á lọ sí kí mi wá ṣe tí mo bá fi wá ṣe ajáde gbogbo ẹsẹ̀ mi ó kò yọrọ láàdá kankan ò ní dí kankan kù hadithi awa nusrani bin maja rahimahullah ibadala ẹjẹ ajé àwọn sunna nabi sallallahu alayhi wa sallam èyí táwọn èèyàn máa ń wọ́n máa di pé ohun tó jẹ́ màrún ohun tó da adìmúkà nígbà tí yẹn bá padà ṣe wọ́n máa di pé tó bá jẹ́ aláìmọ̀kànmọ̀kàn yóò máa sọ jáde kó wáyé pé súnà ni èyí ṣe tá a rí káwọn yẹn máa fi yóò rí bá ẹ̀yọ́ ló fi ọlọ́wọ́ ọba mina súnà ṣíbú mọ̀nsíyà àwọn súnà kan bẹ̀ káàtì ẹ̀ lè sọ kó ti jọba nígbàgbé rẹ̀ láwùjọ wa báyìí nípa ìmọ̀ra òun náà kéèyàn pa omi sí mú gidigidi nígbà téèyàn bá ń sàlù àlà nígbà téèyàn bá láwẹ̀ nítorí hadithi làkè ti fún sọ́kọ̀rọ̀ tó wà ní sọ́kọ̀rọ̀ àdìdà ò. nínú ọ̀dọ́ ni ìmọ̀ ayọ́nu kéèyàn pa omi sí mú pẹ̀lú àtẹlẹwọ ẹyọkẹ́ só omi ẹyọkẹ́ téèyàn bá kú lèyìn ó fi yọnu lèyìn ó fi fi mu. kí ẹsẹ̀ kéèyàn yọnu lọ́tọ̀ ó bomi rẹ̀ lọ́tọ̀ ó tún wá fi lọ́tọ̀ á lè fẹ́ sún ó ti di ohun láti gbàgbé lọ wẹ́rẹ́wẹ́rẹ́ hadith kan wá lórí eléyìí náà hadith tí wọ́n Bukhari gbé jáde látọ̀dọ̀ Abdullahi ibn Zayd nínú ẹ̀ òun náà ló ti ṣe àlùwàlá kótó di pé yẹn wọ ẹwọ́n ká ìwẹ̀ jànáàbà àti pé yẹn ti tẹ̀lé ìròyìn bó lálùkù sálánsẹ́ máa ń wọ ẹwẹ̀ jànáàbà gẹ́gẹ́ bó ti wá nù hadith Aisha àti Maimuna radiyallahu ta'ala anhuma nínú ẹ̀ òun náà ní kéèyàn sálùwàlá nígbà tí yẹn bá ní jànáàbà lára ṣùgbọ́n àbó tuntun mú jù fẹ́ jẹun àbí fi ń pààyàn náà ní kárí àbí èèyàn fẹ́ sùn tó ń tọ̀ àlá tọ́tún ni pé yóò sùn àbí yóò jẹun nígbà tó ní jàǹdà lára àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n tún fẹ́ padà sọ́dọ̀ ara ní rẹ̀ lẹ́ẹ̀kan sí i ìbádàlá nínú àwọn sùnnà tó ti jẹun dáńgbàgbé láwùjọ wa ń sùn òun ni ìsàkólé kan ìmọ̀-àrùn pákó ìmọ̀-àrùn pákó pàpà jùlọ ń gbòkè tó ti ẹ̀yà wa láwùjọ lẹ yorùbá ẹni tí máa ń rún pákó lálẹ́ ìyá rẹ̀ òkú òkè ìyá rẹ̀ òkú ìyá òkú bò ńdọ́jọ́ sínú ànábì kò lè sí ìpalára kẹ́kẹ́ mẹ̀mí tí wù kọ̀wọ̀ ìṣàkólégẹ̀ máa rún pákó nínú súnà dáadé tó ti jọ ohun tá à láwùjọ wa ni àbí rùsọ̀ ní àárẹ̀ wọ́n ní wọ́n sì mú hadithi kamarun pákó asàkúlé kan rẹ̀ hadithi tí wọ́n kó wa kọ́dà ó lé ní ọgọ́rùn-ún hadith ní pákó òun náà làwọn akáàtì wọn láwùjọ wa ń sùn. nínú ẹ̀ òun náà ní kéèyàn rún pákó nígbà kéèyàn bá fẹ́ wọlé lọ bára lé bákan náà yà ìgbàdàlá ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ nínú àwọn súnẹ̀ èyí tó ti jọ bí pàǹgbàgbé ẹ̀ láwùjọ òun ní ká máa tẹ̀lé dàdáàdì nígbà tí bá ń pèrò irun tí bá wí ká wí. bẹ́ẹ̀ náà ti bá ń lọ́dọ̀ wa gbajúmọ̀ rárá pípé láti máa tún bá ń bẹ́ẹ̀ ni nítorí ipa a nìkan tí wọ́n á ń tí ń sèkọ́ ọmọ nísì tóun náà wà wí tẹlifíṣìn wí ni ó fi èyí pé kì í ṣe ní yóò ti máa yé wa bẹ́ẹ̀ obìnrin pé yóò wí dáadáa náà ní Allahu akbar Allahu akbar ashhadu an la ilaha illallah ló ní sùúrù dáadáa tí ó wí táwa náà fi lè máa gbé lẹ́yìn nínú àwọn súnmọ́ ẹ̀ka gbàgbé láwùjọ wa òun náà ní sísè sàlátù fàtẹ́bí sallallahu alaihi wasallam kéèyàn náà fèrè àlùwàsílà fún lẹ́yìn tí wọ́n bá pè rò pẹ̀lú kéèyàn fẹ́ lọ́sọ̀ والصلاة القائمة آت محمدا الوسيلة الفضيلة ودرجة الرفيعة وبعثه مقام محمود الذي وعده حاوي هنا أقول يقولوا أشهد أن لا إله إلا الله إنه سنة الجواب كبير لو لا يتوفر اليوم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن محمدا عبده ورسوله في كيف واجد رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد نبيا ورسولا عباد الله هنا وصلنا تسجى بيكي وتنه بابي لو جوا أولا لكي يكون سبيت السفرة واحد ọ̀pọ̀lọpọ̀ yẹn ó ti ẹ̀kọ́ ọ̀rọ̀ ti yé àwa mùsùlùmí láti jọ yìí ẹlòmíì ní bí wọn ká bí ti tóbi tó yìí ó lè lọ dúró láàrin ibi táwọn èèyàn máa kọjá lọ kọjá bọ̀ ẹ̀rí ìkírun fi sútúrà bóyá ó kó dọ́wọ́ àwájú ni àtòkèrè ni ọwọ́ àwájú ni kódà àbí bẹ́ẹ̀dì ni ọwọ́ àwájú kódà àbí èèyàn ni torí a máa tí a fáwọn àtúnlẹ̀ ìbùdó ọmọ rọ̀dí sọ fún ọmọ kí ìzọ kẹyìn dàbí kí n fi kẹyìn dàbí ibi tọrọ bó ti lágbára dé ẹsùn hadithi wa lórí ẹni tí ń kọjá níwájú ẹni tí tọ́ bá mọ wà lọ́rùn ọba dúró fún mi ọdún tó mi ọdún tí ọpẹ nínú àwọn ọdún tẹta gbàgbé tó ti jọ ìgbàgbé lásìkò yìí ònìkéyàn ti bàtà kírun tàbí kù tí wọn bá ti yọ ọdá mọkànlásì ẹ kìkì ṣùgbọ́n kò ní ìdí kéèyàn wá sọ pé àkà kó wọnú mọkànlásì pàápàá jùlọ ní ìyàmá ti nímọ ó ní bàtà yẹn mọ ẹlòmíìlì níbi tó ti ní pẹ́sẹ̀ ní ká fi bàtà kírun kódà bẹ́ẹ̀ wà níbi òkúta ní ìtẹ́ta tí máa ń kírun sókùlà ẹlòmíì ó tún bọ́ bàtà ni o àmọ̀ pé súnmọ́ ẹni ká bọ́ bàtà kó tó di pa àwọn ọdún mọ́fúlára ṣùgbọ́n bí láti fẹ́ kírun tó kú láyẹn ẹlòmíì àdún bọ́ bàtà súnmọ́ yìí ó ti jọ nǹkan tí ti ń kú ní àwùjọ wa wọ́n yọ àdàlà nínú àwọn súnmọ́ tọ́jọ́ ń dínkù ọ̀hún ẹni ká kọ́ sílẹ̀ sí yàtọ̀ mọ́sídẹ̀ẹ́tì nígbà tá a bá wọ mọ́sálásí kó tiẹ̀ tó di pa àtàlámọ̀ sáwọn èèyàn ẹlòmíì owó yìí pé èèyàn pàtàkì fẹ́nu kọ́ sáà èyí tó ti jọ wọn gbàgbé láwùjọ wa àwọn oníkàtó sáfùdọ́gba ńbẹ láti rí àwọn àgbàlagbà láàrin wa gẹ̀ẹ́ kódà wọn máa gbẹ́sẹ̀ sálọ fún mi kí ni ìpè láàrin fún wọlé lẹ́yìn ṣé nítorí pa wájọ sùn sẹ́gbẹ̀ẹ́ ara wa lọ́wọ́ ń fẹsẹ̀ ẹ́ tẹ̀lé ìwọ́dọ̀ dẹ̀sí ní sàṣejù wàá tó bí sẹ́rí àti ní ká tó ní. ihun tó jẹ́ kókó sẹ̀yẹ òun lọ́gọ́dọ̀ sẹ́sẹ̀ ara wọn ìsọmọ́ mi ó gbogbo eléyìí á sàkíyèsí ẹ̀ dáadáa ẹ̀rí àdùsùn radiyallahu ta'ala anhu nínú àwọn ọmọ gíwà nẹ́bí ni sallallahu alayhi wa sallam wọ́n ní ó ń ṣèbéèrè lọ́wọ́ àwọn èèyàn kan pé àbáwọn èèyàn kan wọ́n ń bí léèrè sí pé kí ló tiẹ̀ takò tá à ń ṣe láàrin wa yìí tó ti pé kọ̀jọ́ bá ní sọ̀tọ́ láti máa ń ṣe láti gbà tó ti dé Mádínà oníbẹ̀rẹ̀ sí ń tó sáfù ni o àyè sáfù ti dàrú wá látàdẹ́wá oníbẹ̀ àtúntì wà nù súnnà èyí tó ti pé ọjọ́ òun gbàgbé nínú àwọn súnnà tó jọ òun gbàgbé láwùjọ wa òun náà ní kí wọ́n dáhùn akẹ́ nínú àwọn ọ̀run táǹkì yorùbá àtúbà àti yorùbá jẹ́lẹ̀ mọ́mù èèyàn lè ké sọ́tò kọ́ àbí takuwiyam àbí sọ́tò làánà àti bí rọ́bìn náà àbí ẹ̀fọ́ ìbẹ̀rẹ̀ sọ́tò mọ́mìnú àbí tó àbí rúm àbí ìdàzúlẹ̀ láti ọ̀pọ̀ zizálà ha kò sí yọ kẹyìn mọ nígbà tí yẹn bá ti tẹ̀lé ládàá ọ̀gá wa Rasulullah sallallahu alaihi wasallam kò sí yìí tó ti wá ẹ̀fẹ̀ ní nǹkan sọmọ torí kò sọ́dẹ̀ tí yẹn lè mérí bọ́ lọ́dọ̀ àwọn èèyàn ju kéèyàn tẹ̀lé ládàá nẹ́bí lọ sallallahu alaihi wasallam bí irun àyílà ní sùn àlùsọ sẹlẹ wọn ni a máa ké sọ àtúntà jìnnà tọ́bajá lansáré ìlàjì rẹ̀ ní òsì ẹ̀rí nígbà ní láyìlá wọn lè ké wọn láyìlì wọn lè ké sẹ́pì wọn lè ké wọn sọ́m wọn lè ké alẹ́ àtà wọ́n ní kọ́dà láyé láta lánsárì ńgbà mí àwọn akẹ́sọ́tù burúj àdìmọ́tù tọ́rì wọ́n lọ gbajúmọ̀ ìbálòpọ̀ sọ́lá gbogbo àwọn súnlẹ̀ yìí ń dohùn gbàgbé tí yẹn bá jẹ́ lè mọ́mú ẹ jẹ́ káyè ó jẹ́ ti pẹ́lú ní ìgẹ́ ọ̀hà látàrí pé yẹn máa ń lo gbogbo ògbà wọ́n là níbi sọ́lọ́ lọ́wọ́ àṣàlá tọ́ba fẹ́ kí mọ́gárì àwọn akẹ́ sọ́tù mùsàlẹ́ àti mẹ́ tàbí tóòf kọ́dà àárọ̀ wọ́n nígbà kódà wọn ní fásitì sájídà ń bẹ sájídà náà ní ìdáná lọmọjọ tá a ti gbé kẹ́yìn mọ́sálásí àwọn àfẹ tá a bá ní àṣẹ fáyọn lè sọ fún àbí àwọn yóò tètè wà nílá nítorí pé súnẹ́ẹ̀dì ni mí náà súnẹ́ẹ̀dì ṣé wọ́n lè máa ń sì yà ọwọ́ àná àwọn súnẹ́ẹ̀dì tó tiẹ̀ síjọba ti gbàgbé ẹ̀ láwùjọ agbọ́dọ̀ jì àwọn àtàbájẹ́ lè mọ́mù ní mọ́sálásí bákan náà ọlọ́run sọ̀sálá tó bá pàmò kẹ́kọ́ gáàrí ìmá ń ké wọ̀ sí ní gbẹ̀ngbà mi abẹ́rẹ́ bíi ṣáà ìmá ń ké wọ̀ sí wọ́n ní sọ rọ́dí ọlọ́ọ̀kú sọ̀rọ̀ àti nípa ìrun ìṣá ìsìn máa ń gbé fáwọn ará ilé rẹ̀ wọ́n ní àhà ah, ah, èyí sí ọ́ pọ̀ sí máa kéṣẹ̀ sí àbí wọ́n ṣàǹfì ọ̀dọ̀ àhà àbí wọ́n lẹ́yìn. bákan náà tọ́ba ajẹ́ rojú mọ́ ẹ̀wẹ̀ àti súnlẹ̀ ńbẹ tó tún yẹ ká tẹ̀lé. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìmọ̀ níjọ́ júmọ̀ gbogbo àkókò wọn ti fi báwọn èèyàn sọ̀rọ̀ tán. tọ́ba adìgbà tí òjijì ọlọ́run báwọn ti máa ń ṣe ni yí pé níbi irun jùmọ̀ wọ́n ní wọ́n máa ké sọ́ọ̀tì jùmọ̀ àti sọ́ọ̀tì mùnàfíkùn tọ́ba jẹ́ irun ọdún wọ́n lè ké bẹ́ẹ̀ náà tàbí kí wọ́n ké sẹ́pì àtẹ́lẹ̀ àtẹ́jà tọ́ba jẹ́ irun ọdún gbàgbé wọ́n lòdì ọlọ́run sallallahu alaihi wasallam wọ́n máa ké sọ́ọ̀tì kọ́ àti ìtẹ̀sára bàtì sáà ẹ̀rí tọ́ba jẹ́ irun wítìrì nínú gbọ́gbàdúró tábìtì sálámángébẹ̀ àti sẹ́pì rákà kejì kúlẹ̀ ayọ́ àlùkàfẹ́rù rákà kẹta kúrò ọlọ́ àhàd tọ́ba tí wàá parí àwọn arúgbólówó subhanal malikil qudus wọ́n lè ṣe ọlọ́wọ́ ọba wọ́n máa máa fàágùn bẹ́ẹ̀ ẹgbẹ́ àdàlá nínú àwọn súnmọ́ ìtọ́jú ohun gbàgbé wọ́n lásùkà àjọ ìṣúná òṣìṣẹ́ ọlọ́wọ́ àmàjẹ́ sàkùkà jìlá àti sọ́ọ̀tì ìnsán rákà àtàlùfàjì ìyẹn rákà méjì tó máa ń sáájú òun àṣùbà wọ́n lè ṣe ọlọ́wọ́ àmàjẹ́ kúrò ayọ̀ àbáyà kan ní bákọ́rọ́ àbí àyà àkùnìyà ahlal kitab ákè méjèèjì wọn lè jọ lọ́wọ́ sallallahu alaihi wasallam nínú àwọn súnà tó jóun gbàgbé òun ni kí máa ń fẹ̀gbẹ́ ọ̀tún lélẹ̀ lẹ́yìn ìgbà tó bá kíra kàtà alifájìrì ta Ibn Qayyim rahimahullahu ta'ala wọn lè fi ọ̀tún tó jíjọ Ọlọ́run bá fi lélẹ̀ yẹn òun ni wípé kò lè mú oorun wa ṣùgbọ́n tó bá fẹ̀gbẹ́ òsì lélẹ̀ ara èèyàn èyí tó ṣe kó ti jó ń gbàgbé láwùjọ wa òun náà ní sẹ́yìn bá ń kí àyè là lọ́wọ́ àbálánsárì kéèyàn máa wí kéwú jákè lẹ́kọ̀ọ̀kan kódà sẹ́yìn bá kírun lẹ́yìn ẹnìkan sì àwọn ẹ̀rẹ̀ sí ní wí láyìlá ó ti gbọ́dọ̀ yóò ti máa fi subhanallah kódà nínú àwọn àìmọ̀ mi táwọn kan pẹ́rú fẹ́ ẹni tó ṣe bẹ́ẹ̀ ó ń tọ́ máa ṣe sùúrù sáré pé ó ti ṣe àlésì irun nìyẹn kò rí bẹ́ẹ̀ rárá o nítorí pé súnà ni tó ti jogún gbàgbé láwùjọ wa láti ń lọ ọmọ ẹlẹ bẹ́ẹ̀ nínú àwọn súnà tó jọ ohun gbàgbé láwùjọ wa òun náà ní àdúrà àti ká máa ṣe tàṣùmí àti ká máa wá sọ ọlọ́run ọba tá a bá kéwú níbi ohun tó jọ bẹ́ẹ̀. kọ́dà rí fún àwọn olùmọ̀ tí wọ́n ní kọ́ ọba ìjẹ́rù ọ̀rẹ́ yẹn àti nẹ́fìlà. nígbà tó ti sọlọ lọ́wọ́ àṣẹlá tọ́bí báyà lórí ọ̀rọ̀ náà yóò wá sọ ọlọ́run ọba fún mi náà yọ tọrọ ọlọ́run pé ọlọ́run bá fi mí wà lùjẹ́ náà ìgbà ọlọ́run já wà lùjẹ́ náà àwìn. tó fi lọ́dún náà yìí wọ́n ti jọ òun gbàgbé láwùjọ wa wọ́n dàda bá rẹ nìkan tó ṣe wọ́n àà láì ṣe fóun ṣe nẹ́fìlà lóòótọ́ hadith yẹn wá ń pa nẹ́fìlà yẹn hadith yẹn fún ẹ̀fà yẹn ṣùgbọ́n ìlọ́pọ̀ jù náà wọ́n ọ̀rọ̀ olùmọ̀ òun náà ní pé àti nẹ́fìlà àtọ̀rọ̀ yẹn ni ìgbàdàlá nínú àwọn súnà tó tó ń gbàgbé aláyé lálẹ́ ègún gbà mí bákà méjì aláwọ̀ kan ìyẹn lè káyà mí tá kọ́dà raka méjì tẹ́ yẹ òkè níbi àyílà méjì tó kẹ́yìn yẹn tí yẹn bá ké fáti àtà ìyẹn lè ké súra lè. gbogbo eléyìí làwọn sàhábà sọ́lẹ̀ nàlẹ́bí sallallahu alaihi wasallam ló fi dùn tó lákọ̀ọ́lẹ̀ títí dìsí. bákan náà nínú àwọn súnà súnà tẹ̀sẹ̀rẹ̀ ní ìyáde tó ti dùn gbàgbé láwùjọ wa òun náà ìmọ̀ aké sọ́tò sí Ikhlas ṣáájú gbogbo kéwọ́n àwọn bá ní aṣọ ah, òde sí àbíkọ́ máa ké kúrò ọlọ́run ah, àhàdù délẹ̀ kó tó di bọ́ọ̀dẹ̀ fi súrà ní lẹ́yìn fátíà ni ah, ó ní tẹ̀ bá ti ní kó wọn ké mọ́ òun ò lè mọ́ fún yín mọ́ wọn bá lọ fẹjọ́ sùn òjíṣẹ́ ọlọ́run sọlọ́lọ́ àṣẹlá òjíṣẹ́ ọlọ́run ní kí ló rí tó fi ń ṣe bẹ́ẹ̀ ó ní bẹ́ẹ̀ ni òun nífẹ̀ẹ́ súrà yẹn torí ròyìn ọlọ́run ọba sùhánà òun lọ́wọ́ nínú àwọn súnà tó tó gbàgbé òun náà ní kéèyàn tẹ́ ẹ̀yìn rẹ̀ kó ṣe pẹrẹsẹ kọ́tọ́gba táwọn yẹn bá rúkú fún yẹn sí ẹ̀rọ ọlọ́wọ́ bá máa bàyàn ẹlòmíràn sọ̀rọ̀ inú yọ̀ mẹ́lẹ̀ máa yọjú àwọn obìnrin lẹ́yìn ọlọ́run ni wọ́n gbọ́dọ̀ sí gbọ́ tí ó ń nẹ̀ dáadáa inú súnmọ́ ohun gbàgbé nìyẹn nínú àwọn súnmọ́ ọ̀rọ̀ èyí tún ẹtì tó pẹ́ lọ́fà tí wọ́n bá padà kẹ́rù tán bẹ́ẹ̀ dẹ̀ ní àdúrà gùn lẹ́yìn sẹ́mi Allahu liman hamida rabbana wa lakal hamdu níbi ọ̀nà bíi mẹ́rin tá a lè gbáwí hamdan kathiran tayyiban mubarakan fi ملء السماوات وملء الأرض وملء ما شئت من شيء بعد أهل الثناء والمجد أحق ما قال العبد تاري بقول هذا وكلنا لك عبد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد ẹ̀rí ẹ̀rí tẹ́ tọ́ bá ṣeré lé ilẹ̀ ìrùkú yóò pẹ́ tó tọ́ bákẹ́lẹ́ náà wọn súnmọ́ tuntun gbàgbé láwùjọ wa ó dàbí lè fọ́n bá ṣe wọ́n lọ gbàgbé kírun ni òun ni kéèyàn jókòó ó forí kalẹ̀ àkọ́kọ́ ó wá jókòó kó tó forí kalẹ̀ kejì ó wá pẹ́ gan-an inú súnmọ́ tuntun gbàgbé ni ó dà wọ́n ní àfọwọ́ adẹ̀sùn mọ́lì kọjá lọ́wọ́ ọgbà gbẹdà ẹgbẹ ọdún aa bó ti sọ Ọlọ́run ọba ṣe máa ń kírun nìyẹn nínú àwọn súnà tó ti jọ ohun gbàgbé láwùjọ wa òun náà ní ká máa wá foríjì Ọlọ́run láàrin ìforíkanlẹ̀ méjèèjì nínú ẹ náà ní ká fi ọwọ́ ti orúnkún wa mú nígbà tá a bá fẹ́ ṣe àtayá tó kẹ́yìn nínú àwọn súnà ìgbàgbé ẹ̀yin ọlọ́sìn Ọlọ́run ọba òun ni kéèyàn fẹ́tọ́ sí ẹgbẹ́ òsì lẹ́ẹ̀mẹ́ta nígbà tí ròyìn ròyìn bá fẹ́ máa wá sí yàn lẹ́mìí níbi irun bákan náà náà ọ̀tún لين بعد أباك أقول قولي هذا أشهد الله لي ولكم ولسائر المسلمين في مشارق الأرض ومغاربها استغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم الحمد لله الحمد لله الذي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 وراقبوه في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون كما وإلى النبي صلى الله عليه وسلم كنت جوهم بقي هنا ما كنا فلا ننولي كنت جوهم بقي بقي تابعوا بقينا فلا لولي كاكم بقى تلوها كامل جوهم بقي لين تابعوا كيوين تلوها ọdún wa nù súnà tó ti ń lòun gbàgbé ìṣẹ́nà fílà tí ó tún fún yàrá káàbí èyí tó rinlẹ̀ nípa níbi sallallahu alaihi wasallam nínú rákà yìí kódà ìjókòó wọn láti sọlá ti máa gbé lẹ́yìn tó bá kí wíìkì nìkan rákà alákọ̀ọ́kọ́ yóò kí ìdá sólì ìsìlámì là ọ́n tó zilizala rákà ẹlẹ́ẹ̀kejì yóò kí kúlíà ayé alìsàmìrò bákan náà nínú àwọn ọ̀hún náà ní nẹ́fílà arákà méjì lẹ́yìn ìgbà tá a bá kírun ọdún tán èèyàn bá darí délé èèyàn bá kí arákà méjì lẹ́yìn ìgbà tí èèyàn darí délé kọ́lá tẹ́nìkan bá kí ilé sọ́nà àyẹ̀wò lẹ́yìn tó tún kéyì eléyìí tẹ̀rín lẹ́mẹ́ nínú hadith àbí sàrìn ìdòkòtòrí rọ́jò mọ́kùsọ̀lá àti èyí tó ti fi ọwọ́ àtúntò náà ìbìnnà ẹ̀jẹ̀ nínú àwọn súnà tó ti dohun gbàgbé láwùjọ wa àwọn náà ní kí yẹn yẹn àmírù nígbà tá a bá sáàbù bóyá ní mẹ́ta ni wá ní bàbá bẹ́ẹ̀ lọ sẹ́ni kan jáde rò fún wa sódà òun náà máa lọ yí kẹ́ ẹja tó ń bí dání ẹja má jẹun ẹja lọ bí báyìí eléyìí náà ti di súnà tó ti dòwò gbàgbé láwùjọ wa nínú àwọn súnà yìí èyí tó ti dòwò gbàgbé láwùjọ wa òun náà ní máa kí náfìlà lórí nǹkan ẹ̀gùn bí ìràgùn rí àbẹ́sí nígbà tí èèyàn bá tíráfù kọ́là kéèyàn bá kọjá kíbla jù ọwọ́ àna súnà tó ti dòwò gbàgbé nínú àwọn súnà tó ń jẹun gbàgbé láwùjọ wa òun náà ní kéèyàn bá ń tíráfù bóyá mú tó gorí òkè ni kéèyàn ṣe Allahu akbar tọ́wọ́ tó sọ kalẹ̀ ká máa ṣe subhanallah àwọn ẹni wọn sábà rí lókèrè igi bọ́kọ̀ wá sí lọ yìí kò sí tọ́ba jẹ́ ọkọ lo yọ yọ ni ni wo yẹn gbé ọba ti kò sí bẹ́ẹ̀ yóò ti fẹ́ gun òkè gbé gita wa bí báyìí tí òní mọ̀ kó fẹ́ gòkè ní bá fẹsẹ̀ rí bẹ́ẹ̀ náà lọ́rọ́ kan sí téèyàn bá ti gòkè èyí ó ṣe Allahu Akbar ó ti ń di súnmọ́ ìgbàgbé dípò bẹ́ẹ̀ báyìí bẹ́ẹ̀ lómi bá ti gbé pàtó kan sí yọ máa fi mí sí ni yọ máa fi sáyé dì sí ọmọ àti òkè kóhun tiẹ̀ má fi gbàgbé kóhun tiẹ̀ má mọ̀ kẹ́kẹ́ kí kóhun fi débi tó ń lọ. nínú súnmọ́ èyí nígbà tó bá sọ̀kalẹ̀ síbi tí ẹ lọ mẹ́mọ́ òun náà ní kan fẹ́ lọ́n pé àwọn òbí kẹlẹ́mọ́ ti lọ àṣìṣàgbọ́n bí nṣọ́rì mọ́ ọ̀kọ́lọ̀ kéèyàn wí. ànábi sallallahu alaihi wasallam wọn ní sẹ́rí ẹni yẹn ìnira kankan ò ní kàn tí ó fi kó níbi tó sọ̀kalẹ̀ sí yẹn. nínú àwọn súnà èyí tó ti ń jọ ohun gbàgbé láwùjọ wa òun náà ní kíkírun tí ọba dé báyìí mọ́sálásí ni ó ti sùn hadithi imam bukhari àwọn náà gbé jáde nínú sahih wọn látọ̀dọ̀ àfa jáde abdullah bákan náà nínú àwọn súnà tó ti jó ń gbàgbé láwùjọ wa òun náà lẹ́nu tó jẹ́ ìmáàmù ojúmọ́ tí ń ṣe kúndùbà fáwọn èèyàn tí ọba ṣàdúrà kò gbọdọ̀ tẹ́wọ́ o ìka lọ́yẹ kọ́nà kọ́nà ẹ̀ka kọ́ máa fi bẹ́ẹ̀ lọ́hùn lópin ìgbà tó ṣe pé kèsì kọ́ fẹ́ sọ̀rọ̀ òjò tó bá yẹ kọ́ fẹ́ bẹ́ẹ̀ lọ́hùn òjò agbọ́wọ́ sókè tí ó gbọ́wọ́ sókè lálálá ike ọlọ́run sojo kálẹ̀ ẹgẹ́ bó ti di ọlọ́run sọ́lọ́ bá sọ́lá ń ṣe bẹ́ẹ̀ ẹ yà wà rí nǹkan kódà fi bẹ́ẹ̀ lérò báyìí wọ́n tẹ̀ wọ́n ẹ máa òfin àwọn ẹni yìí ó sì yẹ kẹ́sìn wà lọ́dọ̀ wọn táwọn ẹ bá fẹ́ ṣe tí wọ́n bá ń ṣe kúndùbà lọ tí wọ́n bá ń ṣàdúrà báyìí wọ́n á tún tẹ́ wọ́n eléyìí wọ́n ti wà nínú àwọn súnà èyí tó ti ń di ohun gbàgbé láwùjọ wa nínú àwọn súnà òun náà ní ká kọjú dalè máa ń nígbà tí wọ́n bá ń ṣe kúndùbà lọ sẹ́nu bí wọ́n bá jókòó jẹ ó lè fẹ̀yìn ó lè kẹ̀gbẹ́ ó lè nàgàsíbì kan ẹ̀rí bákan náà àwọn súnà èyí tí ń dohun gbàgbé láwùjọ wa àti bọ́ síbi ọ̀rọ̀ ṣúmọ̀ àfẹ́yàn nìyà téèyàn bá tó gbé níbi tó jókòó sí inú súnà tá a ti ń gbàgbé wọn ni pé kéèyàn chéǹjì àyè lọ́wọ́ àyè ẹ̀rí gbogbo àwọn eléyìí wọ́n ní àwọn ẹ̀rí tí wọ́n fi jimúlẹ̀ dáadáa hadith abdullahi ibn umar ń bẹ lórí ẹ̀ tọ́wọ́ àná súnà dàbí ìdàgbò bákan náà nínú àwọn súnà tó ti dohun gbàgbé láwùjọ wa òun náà ní nẹ́fílà tá a yàn lẹ́yìn tá a bá kí jùmọ̀ tọ́ba jẹ́lé ọ̀pá àkọ́mọ́ra wọn tọ́ba jẹ́lé láti fẹ́ lọ sí nẹ́fìlà akẹ́rẹ́ aka méjì ṣùgbọ́n tọ́ba jẹ́ mọ́sálásí ajásígbẹ́rẹ́ aka mẹ́rin òun lábẹ́ lábẹ́ bẹ́ẹ̀ ẹni tí ọba sí nẹ́fìlà yìí òun tó ń gbọ́dọ̀ ti sọ̀rọ̀ tàbí kó ti ṣéǹtì ayé yẹn bó ti wá nù hadithi tí wọn mùsùlùmí gbé jáde látọ̀dọ̀ Muawiya bin Abi Sufyan radiyallahu ta'ala anhu ibadallah tá a bá lè jẹ àwọn súnlẹ̀ pẹ̀lú pàṣẹ wọn lòun náà láyé láyé dárúkọ sálá ń ṣe é pé wọn dálà àlà fàyèrè fọláhu mílò àjèrè fàáyèrè ẹni ọba tọkì yẹn sí dáadáa òun náà bá máa gbarú ládàá ẹni tó ń tọ̀ bá ṣe ìyẹn ni pé súnà yẹn kò kọ́mọ̀ láwùjọ ìwọ́ wa lọ sí àwọn yẹn bá bẹ̀rẹ̀ sí ní ṣe wàá gbalada wọ́n ní ẹ̀dá ló tó wà náà rọ̀dá lọ́sọ̀ sọ́lá ń sọ wípé mọ̀nsánná fílì ìsìláàmì súnnàtà hasana. ẹnì yóò tọ́ bá rí inú ìsìláàmì ìlànà tó da pé ìkọ́pọ̀lọpọ̀ àwọn yẹn ti gbàgbé ojúkú. òun wá lọ yẹn bá ní akékèké wà mí bẹ́ẹ̀ ni ah, àdéhùn tó ti pẹ́ tọ́lá láti àdáda. yọ gbàládà irú ládà tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni tó ṣe dáadáa tó kọ̀ sí rẹ̀ yẹn ládà lẹ́yìn ládà yìí àǹfààní là tó wà nínú àǹfààní tó wà òun ni fẹ́ẹ́ tó bá ti súnà tí ọ̀kọ́ mọ̀ tó ti jẹun gbàgbé láwùjọ ẹni ìyẹn náà yọ wà ní ojú ọ̀nà àwọn ẹni tí wọ́n ń tẹ̀lé lánàá nẹ́bí sọ́lọ́ bá sọ́lá àtòrí ipa rẹ̀ àkọ́kọ́ nìyẹn ìkejì irúfẹ́ nìyẹn àjogúnfẹ́ nìyẹn láti lè sọ́ra fún bídíà àtàwọn tó ń ṣe bídíà ìkẹta ẹni yẹn yóò tún sàlẹ̀ sí fún láti lè sọ́ ọ̀rẹ́ yẹn àti àwọn nǹkan tó jẹ́ náà fìlà ìdájọ́ wọn lọ fẹlẹ lójú ayé imam ahmed rahimahullah ta'ala imam ahmed sunna wọn ni wọn rí arákùnrin kan arákùnrin yẹn ọwọ àfi ẹ pupa tàbí yẹlò ó fi kún àgbọn rẹ ó sì ní rúbọ sẹmọ ló sunna nìyẹn ní islam. wọ́n gbé bàbá bakiri bóde wọ́n ti darúgbó kù jọ irun wọn irun orí wọn funfun bala ni. òjijì ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àṣọláwá sọ́jà yìí pé wọ́n yí irun háàdà ẹ chéǹjì eléyìí ẹ̀yí ipò bó ṣe wáìtì yìí ọ̀dà. ṣùgbọ́n o sí dídú. dúdú o sọ̀rọ̀ ẹni tó ọ fẹ́ máa fáwọn èèyàn Imam Ahmad rahimahullah ta'ala ọwọ́ adé alákùnrin yẹn tó ti nínú gbọ̀n fún ọwọ́ amú aró pupa àti yẹ́lò wọ́n fi lẹ́kẹ́ ni wọ́n fi pa ẹ̀rù gbọ́ rẹ̀ kí ni Imam Ahmad wa sọ̀rọ̀ nípa hajj aláwọ̀ inú mọ́mú wa dùn ọwọ́ akọ̀fẹ́ nìyẹn yìí pé rahimakallah ọlọ́wọ́n bàbá ń kẹ́ ọ laqad ahyanta mayyita ìwọ̀n tó bá ti kú láwùjọ lọ́mà jí ayé yìí wọ́n dàtẹ́ lómi bá lómi ọ̀pọ̀lọpọ̀ wa àpá wọ́n dẹ̀ ní ọba pàdé lọ́wọ́ àwọn pé kí ló ń fi ẹ́ náà àti ju ẹ́ ti kọjú wọn lọ́wọ́ fi kùn wọ́n yìí ìyá ọ̀pá ni bàbá ti di pé ó ṣẹlẹ̀ àbí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala allahumma ja'alna min al-muhyina li sunnatihi sallallahu alayhi wa sallam al-mukhmidina lil bid'a bid'aihi bid'aiha al-mukaffira wal-mufassiqa ya rabbal alamin ya arhamar rahimin àmì ọlọ́wọ́ bá sùhánù wò sàárà tí àwa náà sínú ẹni tó ti pé yóò yẹ súnà nẹ́bì sallallahu alaihi wasallam tí ó sì lè máa paná bídà àṣàìtàn sàwa bóyá èyí tó lè sọ yẹn ní kẹfìrín àbí èyí tó lè sọ yẹn ní gbòógì gẹ́gẹ́ bí àdúrà táwọn bàbá náà máa ń ṣe pé ọlọ́nkọ́ paná adẹ́bọrẹ́ ọrẹ bídà kì í sáni lẹ̀ tó gbé súnà nẹ́nìkà ọlọ́dọ̀kùn àbí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ládàá ti máa ń gorí kéèyàn tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam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 وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد قوم إلى صلاتك ورحمه الله تعالى